gbogbo àwọn ọkọ̀ tó bá ti bọ́ sí kátígórì báyẹn wọ́n ní àbùkátà sí túmọ̀ rẹ̀ kò tẹ̀ àlè sọ pé túmọ̀ rẹ̀ rèé wàlọ́wù àlàm ni túmọ̀ rẹ̀ wàlọ́wù àlàm àwọn tí wọ́n sọ báyẹn lèmi bá lọ àwọn ni wọ́n yanjú aáwọ̀ torí pé kí n sẹ́ máa sọ pé àlọ́wù ó ṣeé pín kò ṣeé pín ẹ àlọ́wù ìpìlẹ̀ ní ìlàwù ìpìlẹ̀ ẹ̀kọ́ controversies ń bẹ lórí rẹ̀ àwọn tọrọ wọn ò controversies lórí òun ni àwọn tó sọ wípé ismu jamidi ni therefore allahu wallahu alamu bimaanahu allahu alamu bimaanahu ọlọ́run ló mọ ìtumọ̀ rẹ̀ wàhùwà alamu bimurọ̀dìfàtì tó kọ́ mi bá tún wá ń jẹ́ bẹ́ẹ̀ nínú èdè míì sọ̀ǹgbọ́ òun náà ló mọ̀ ń lókọ míì tó ń jẹ́ bẹ́ẹ̀ o torí pé olùsọ pé ṣebí àwọn ànábì ọlọ́run kan ṣebí wọn èsì lárúbáwá ńgbà tí wọn sì lárúbáwá kì í ṣe aláwo ni wọ́n ni wọ́n máa ń pe ẹ̀ńtọ́ràn òjíṣẹ́ wọn níṣẹ́ sí wọn bẹ́ẹ̀ ni ìjà ọ̀yàn ìjà ọ̀yàn ṣùgbọ́n èmi èsè lédè hùn èèmọ̀ èdè Ìsá mi ò mọ̀ èdè Mùsá ohun tí aláwo tẹ́mi mọ̀ tó pe ókọ ara rẹ̀ yẹn òun ló mọ synonyms ókọ rẹ̀ kìí ṣe mi ìdí nìyẹn tí ò lè jẹ́ kí n máa sọ pé ọ̀dà synonyms ókọ náà ni Èdùmàrè náà ó ṣebí Yorùbá gbà wípé Èdùmàrè ó yàtọ̀ fún gbogbo àwọn òòṣà kúgbekúgbe tí wọ́n sì gbà pé Èdùmàrè ló wà lókè sánmà tí ń ran àwọn òrìṣà sílé ayé mi ò nígboyà kí n sọ pé tí n bá fẹ́ túmọ̀ àlọ́ as Yorùbá speaker kí n wá sọ pé ibi tí n bá ti rí àlọ́ ò ìmọ̀ òkèlè dùmàrè màá dá wàhálà sílẹ̀ nìyẹn ǹjẹ́ ẹgbọ́n tí mo sọ yé wàhálà nìyẹn fẹ́ dálẹ̀ nìyẹn so synonyms àlọ́ ò èmi ò mọ̀ mánà àlọ́ ò èmi ò mọ̀ ní tèmi o mi ò mọ̀ kódà mi ò sì fẹ́ mọ̀ má ọkọ mi kò má o ti mọ̀ ní tiẹ̀ mi ò fẹ́ mọ̀ torí pé mọ̀ pé àìmọ̀kan ló fi sọ̀rọ̀ sọ ọmọ èdè Musa ni ọmọ èdè Isa gbogbo àwọn ànábì Ọlọ́run tó ti wá ọmọ èdè wọn tọ́fì á sọ fún mi wípé ní táwọn ń pe àlọ́ òrèé lẹ́yìn ìgbà tọ́lọ̀ sọ pé ìwé wọn ti dojúrú ó ti dẹsẹ̀ rú ó dojúrú ó dẹsẹ̀ rú láyé amẹ́dídàtì nígbà tí ọmọ tú aleluya ó ní bó ṣe tú pé wọ́n ti dorí ẹ̀ kodò sọ́tún sósì. So sẹ́mi mọ̀ yìí orúkọ tí Allah pera rẹ̀ ẹni tó ràn níbi ìwà ń ṣe ni kí ni o Allah ibikíbi tí n bá ti wá kan Allah Allah lè mí ọmọ lò títí tí ibi kú ìwà takò wọ́tọ̀ sọ pé ọlọ́run arígbígbéka ẹni tó ní èèwọ̀ Allah náà ni èsì takò wọ́tọ̀ sọ pé ọlọ́run arígbígbéka ẹni tó dá ọ̀run aláwo náà ni tó ti yé gbogbo wọn yẹn ń jẹ́ àwọn ìròyìn tí ń bẹ fún aláwo tó bẹ́ẹ̀ gẹ́ táwọn afa kan fi sọ wípé ẹ lọ wo Quran láti bẹ̀rẹ̀ dópin gbogbo ọkọ̀ yòókù tó lọ́ọ́ bá máa ń jẹ́ wọ́n máa ń ròyìn aláwo ni gbogbo ọkọ̀ yòókù pátápátá arahman arahim alimaliku alikudus asalam alimumin alimuhaminu aliazizu alijabaru gbogbo ẹ̀. ìtààmà wí ni pé allahu wa rahman allahu wa rahim allahu wa al-gafur allahu wa al-aziz ohun táàmà wí nìyẹn ò ní gbọ́ arahman wa Allah arahim wa Allah ìdí ni wípé nínú ọkọ̀ tí ọlọ́run ọba ń jẹ́ tó tún yọ̀ǹda káwé èèyàn náà máa jẹ́ làwọn ọkọ̀ yẹn wà nínú ọkọ̀ tọ́lọ́wọ́ bá ń jẹ́ tó sì yọ̀ǹda pé káwọn èèyàn náà jẹ́ bẹ́ẹ̀ òun ni kí ni arahamani wà òun ni arahim wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí àpẹẹrẹ ànábì sọ wípé sallallahu alayhi wa sallam ó arahman arahimun yẹrihamuhumu rahman arahimun yarihamuhumu rahman irihamu man fil ard yarihamukum man fi sama ọlọ́run ní àwọn tí máa kẹ́yàn àwọn tí máa kẹ́yàn yarihamuhumu rahman ọlọ́run ọba tí máa kẹ́yàn náà ó kẹ́ wọn irihamu man fil ardi ẹ máa kẹ́ àwọn tí ń bẹ lórí ilẹ̀ yarihamukum man fi sama ọlọ́run tí ń bẹ ní sámà òun náà náà ó pe àwọn tí ń kẹ́yàn ó pè wọ́n nínú ọkọ rẹ̀ ọlọ́run bá ń jẹ́ rahman ó ń jẹ́ ó ń jẹ́ arohim nínú sígà rahman náà ni rohim náà wà ó tún ní sígà míì tó pilẹ̀ lórí rọ́hámìm kókó ni pé àwọn ọkọ̀ wọ̀nyẹn ọlọ́run yọ̀ǹda ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fún wa pé a lè jẹ àwọn àfáàkà sọ pé orúkọ tó bá mú nẹ́gẹ́tìfù lọ́wọ́ mọ̀bọ̀lọ́ ń jẹ tọ́ba fẹ́ gbà sọnù kèsì kó déwọ̀ fún ọ o ṣùgbọ́n ọ gbà sọnù ní ìsìn ọlọ́ba ń jẹ́ àlìkọ́ bídùn síbò náà mọ̀ pé rẹ̀ ń kọ́ bídùn ni ọmọ tó mọ̀ kọ́ bídùn ìtumọ̀ méjì níbẹ̀ fún kọ́ bídùn kọ́ bídùn ẹni tí ń gbẹ̀mí kọ́ bídùn ẹni tí máa káásìkì ńlẹ̀ àwọn yóò mọ̀ sá ọ pé ẹ bá ti bọ́ ọrìn tí ẹ ó ta kò ní rí ṣe kò ní rí jẹ kò ní rí mu pé kọ́ ọ̀dọ̀ kábídù ló ń lọ àti ẹ ó ta ní sọ pé òrórí gbó kọ́hún náà òrórí gbà pé òun lọ́ba tí máa ń fòṣì tóun bá sì fẹ́ gbẹ̀mí òun lòun bá tóun máa gbẹ̀mí the same thing pẹ̀lú mutakabir the same thing pẹ̀lú jabar the same thing pẹ̀lú mumit so àwọn fọkànbẹ tó ga sí pé ìsọnù ló jẹ́ fún àwa táwa bàbá jẹ́ ó jẹ́ sọnù fún wa ni ok tọba sọ pé ọ̀ oh, máìnì ìsọnù jámọ̀ pìọ̀ ní mùmíìtù bẹ́ẹ̀ ni káyọ̀ máa sá fún ọ ni ṣùgbọ́n fìtì ọlọ́run torí kò sẹ́ni tó rórí gba ká sọ pé òun ní máa pààyàn àfọlọ́hún tí wọ́n bá pààyàn wọ́n mú ọ tọ́lọ́n bá pààyàn wọn ò ní mú nígbà tá a wá rí àwọn ọkọ̀ àti àwọn ìròyìn tá a lè bá ọlọ́run ọba jẹ́ wọ́n wá ní àfi kan àfi kí ni orúkọ kan òun náà sì ní kí ni o Allah gbogbo ọkọ̀ yòókù ó lè jẹ́ bí ìdọ́fàtì ìlà abdi àóbìlà ìdọ́fàtì ìlà abdi ó lè ní rahman ní ọ kọ́mọ́fì abdu sí i. o sì lè fi abudu si no problem ọ̀sámọ̀ pé ìwọ ni rahman hakiki ọ̀sámọ̀ pe ní rọ̀wúfù wábìlì eh, eh, rọ̀wúfù kò fi abudu rọ̀wúfù bá ní jẹ́ rọ̀wúfù ó sì ẹrú sí ní rọ̀wúfù láì ṣẹ̀ṣẹ̀ fi abudu sí so ẹ̀rí nìyẹn wípé a lè bá ọlọ́run bá jókòó pọ̀ láì fi abudu sí o sì lè fa abudu sí sọ wá rí ti àlọ́ o ǹjẹ́ o lè bàjẹ́ láì fi abudu sí. alita alamu làwù sẹ̀mí ya ọlọ́run gan béèrè bẹ́ẹ̀ alita alamu làwù sẹ̀mí ya ṣé wọ́n ti gbọ́ ẹnìkan rí tuntun jẹ́ àlọ́ o sọ ti gbọ́ rí báwọn kẹfìrí ṣe yàtọ̀ gìtò tó ga sí pé kò sí tí wọ́n èdánwò wọn ò lè bímọ kankan kan sọ ní àlọ́ o wọn ò lè tíráì rẹ̀ kò sẹ́ni tí ò bá wọn pè é kò ṣẹlẹ̀ rí kò sì ní ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn jẹ́ rahman láìfi abudusi àwọn èèyàn jẹ́ rahim láìfi abudusi àwọn èèyàn jẹ́ kudus láìfi abudusi àwọn èèyàn jẹ́ ali malik ọba àwọn ọba saudi wọn ní maliku fahad so àwọn ọkọ wọn yẹn àtàwọn ròyìn wọn yẹn àlebọ́lọ̀ ń jẹ láì pọn dandan ká fi abudu sí ṣùgbọ́n tó bá fẹ́ jẹ́ Allah dandan ni ká máa pè ní abdullah tàbí ká máa pè ní abdu abdu tí wọ́n ṣe ìdìgáàmù Allah ó ti yé so abdullahi abdurọ́bì yìí àbí abdu nítorí náà àlàyé ọ̀rọ̀ tèmi ni pé gbogbo ibikíbi tí n bá ti ń túmọ̀ kéwù tí n bá ti kan Allahu Allahu náà lèmi ọ́ máa pè é bínú bá ń bí ọ kọ́ máa bí ọ bínú bá ń rún ọ kọ́ máa rún ọ bórí bá ń fọ́ kọ́ máa fọ́ ọ kò sóògùn kan tí ń wá sí ju Allahu náà lọ Allahu náà ní máa pè ibi tí n bá ti kan Allahu torí gbogbo òtúmọ̀ táwọn èèyàn ń wá fún àlọ́ọ̀hù gbogbo ẹ̀ ló wà controversial ló ń ní ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọ̀wọ́ eléyìí tí ò ní problem ní kí n sọ pé ṣé aláwọ̀ lẹ́yìn jiyàn lé lórí aláwọ̀ náà ní jẹ́ kò bá ń lọ aláwọ̀ fi wá ṣe kò ń kẹ́rin.